سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خر الحديث كتاب الله وخر الهدي لمحمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أراكم الله وضع الله سبحانه وتعالى أترى صلاته ونجوى محمد صلى الله عليه وسلم إن الله الله كما باو الصحابة إن الله عليه إن الله وبا كما باو لكالقوى القوى لكل واحد ولا لا إله إلا الله آه، إن شاء الله تسواج يوم وين التي إنه تراتي أفنك التوحيد لنور أولاني تراتي أنفيني الأسئلة والأجوبة في التوحيد òun náà ni tíra tí a kọ tí ó kó sínú àwọn ìbéèrè àti àwọn èsì ó sì jẹ́ pé àwọn ìbéèrè yìí àti èsì lórí wọn lórí ẹ̀kọ́ tawhid òun náà ni a ti wà ní nọ́mbà 100 òun náà ni àtìmọ̀ tẹ̀síwájú lẹ́ni kọlọ́bà Allah subhanahu wa ta'ala kó ṣe àlékún imani àti àlékún àgbọ́yé kọlọ́kù ṣe fún wa Nam ìbéèrè number 100 ما هي البدعة ما هي البدعة wọ́n bẹ̀rẹ̀ wípé kí ni tí a ń pè ní alìbídíà kí a ń pè ní bídíà lẹ́yìn náà èsì lórí ẹ̀ alìbídíà tún hiya ìṣìdáàtọ̀ ọ̀wùlé ìkáfọ́ èsì lórí ẹ̀ wípé tí a ń pè ní bídíà òun náà ni ìmú ọ̀rọ̀ tuntun wá àwọ̀ amẹ́lẹ́ àbí iṣẹ́ tuntun ọ̀rọ̀ tuntun tó dájú wípé kò tí ì sírú ẹ̀ àbí iṣẹ́ tuntun tó dájú wípé kò tí ì rẹ̀ ti dìbì nínú ìsìlámù ìyẹn ni wípé ọ̀rọ̀ tí a rí lọ́dọ̀ Ànábì sallallahu alayhi wa sallam ó sọ̀rọ̀ ẹ̀ bẹ́ẹ̀ láàrí lọ́dọ̀ àwọn sàhábà káwọn náà sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ àbí ìṣe kan tí a rí kíyàn wá sọrú ọ̀rọ̀ bẹ́ẹ̀ àbóṣerú ṣe bẹ́ẹ̀ nínú ẹ̀sìn nínú ẹ̀sìn ìtí a pè ní bídíà òun náà ní ilé wàsọ́ọ̀ṣì bùhá ẹnikẹ́ni tó bá ṣe bídíà yuqalu lahu mubtadi' òun ni wọ́n máa ń pè ní oníbídíà lédè lágbàwá wá fún wọn ní mubtadi' látara ibtada'a ó sì mú àdáadáalẹ̀ wá bí ẹ bá ti mú àdáadáalẹ̀ wá sí yìí wọ́n á sì ní oní àdáadáalẹ̀ eléyìí ni òsì lórí ìbéèrè tí ó wáyé yẹn ni question hundred ìpè máa jí ẹlẹ́bídìá kí ni táwọn pè ẹlẹ́bídìá náà ìtumọ̀ tí a mú wáyé ìtumọ̀ ìkànnì àwọn àfẹ́sì nìyí nínú àwọn afáàlù súnlẹ̀ ni ó ti ẹ̀já sí pé oríṣiríṣi tààrífáà àwọn ìtumọ̀ òun ni àwọn afá ló máa ń gbé kalẹ̀ lórí ọ̀rọ̀ bíbíà ṣùgbọ́n ìtumọ̀ náà nìyí kò yàtọ̀ sí nǹkan tí èdè lárúbáwá tó ń pè ní bíbíà torí pé tá a bá sọ pé bíbíà lédè lárúbáwá àbí kẹ́límọ̀ gbólóhùn bíbíà èdè lárúbáwá nìyí ara fi mẹ́ta péré náà ni alba'u adalu al'ain badi'u ibi tí ọ̀rọ̀ yìí tó ti wá òun náà nìyẹn ara fi mẹ́ta péré òun náà ni tí a ń pè ní níbi bí àwọn náà ni ó kó sí ìdàgbé jẹ́ bá fẹ́ wọlé lọ dictionary àwọn ará pẹ̀ta máa wo òun náà nìyẹn wọ́n máa lọ gbọ́dọ̀ òun badi'u badi'u àbí bada'a wọ́n máa lò lil-iqtira'i ala ghayri mithal sabiq lórí kankan tó tuntun tí o ti ṣírú ẹ̀ nǹkan tí rírì ò tí ì ṣẹlẹ̀ rí kò sí àpẹẹrẹ pé ah n tó ṣẹlẹ̀ yìí o irú rẹ̀ ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lánàá níjẹta ẹ̀hẹ́ tó bá ti rí bá nì àdékè nǹkan náà ní dídí àmọ́ ṣùgbọ́n tí irú rẹ̀ ò tí ì ṣẹlẹ̀ rí tó bá wá ṣẹlẹ̀ lẹ́yìn lárúbáwá wọ́n máa pẹ̀lú kí ni ìbídíà ọlọ́bà Allah subhanahu wa ta'ala ni bàbí'u samawati wal ardi wọ́n ni bàbí'u samawati wal ardi ọlọ́ọ̀lọ́wọ́lọ́bà Allah subhanahu wa ta'ala bàbí'u samawati wal ardi yẹni pé mọ̀tẹ́rìrún mọ̀tẹ́rìrún mẹ́ òun ọlọ́run lòun pinlẹ̀ sánmà méjèèjì àtìlẹ̀ méjèèjì síwájú pàmò ọ̀rọ̀ pàtó àbọ̀bí ọlọ́ọ̀bù tààlà òun náà lò ó ó ní nígbà àníìmá ti ha bìbí àlùbíjà yẹn nípa ah, eléyìí tẹ mú wáyé tẹ ń ṣe yìí á ah, ó dáa tó ti yé kìí ṣe ọ̀rọ̀ ẹ̀sìn òun náà ń sọ ọ̀rọ̀ tó ń sọ òun ní lédè lágbáwá torí pé lágbáwá máa ń lò wá máa ń lò kó tó láti máa ń lọ gbólóhùn fídíà láàrin ara wọn ṣùgbọ́n tó kàwà mùsùlùmí ọ̀nà ní pé kí láà pẹ̀lú bídíà nínú Islam ìyẹn ni wọ́n tó jẹ́ mùsùlùmí báwo ló ṣe bá bídíà lò lórí pé àwọn tààrí tàrífàt tààrí púpọ̀ tó di definition púpọ̀ ọ̀dọ̀ àwọn àpá láìsí méjì ẹ̀rí ṣùgbọ́n ìta amúwá yìí ìyá rọ̀ wá lọ́rùn dáadáa òun náà ní kí ni ìyá ìṣẹ̀dá fún ọ̀wúlé àwọn amẹ́lẹ́ fìdí òun náà ni kí èèyàn kówó tuntun kó mú ọ̀rọ̀ tuntun wá nínú ẹ̀sìn àbí ìṣe kankan nínú ẹ̀sìn ọmọ wa eléyìí náà nìyí ó ṣe dédé definition tí àwọn àfáà tí táwọn ọmọ mú wá lè ẹ̀rí ìkan àwọn àfáà aṣáàtìbí rahimahullah oníkàtò ní bíbí ìbára fún àǹtọ̀rí ọkọ̀tún ti dì í gbọ́nà bíbí à wọ́n a máa lò ó náà nípa kíni nípa ọ̀nà kan ti dì í nínú ẹ̀sìn mọ̀kútàrà àtùn mọ̀kútàrà àtùn tó jọ́nà tuntun tùdọ́ yìí àṣẹ̀rẹ̀ ìyẹ̀tà ọ̀nà tó jọ́nà tuntun yìí a fẹ́ fi jọ ẹ̀sìn ni yóò sọ dodo solo àléyá tó ti dájú pé àwọn tó gbọ́dọ̀ tuntun kalẹ̀ ní èròǹgbà wọn ni láti máa lo ọ̀nà náà àlùmọ̀báàlà rọ́tún fi ìta àbúrúlé láhì subhana tó ti dájú pé ọ̀nà yìí wọ́n fẹ́ máa fi sin ọlọ́run lókòóngbó èròǹgbà wọn nìyẹn torí ni aṣáàpìdì lòun pè ní bìdíà ìdẹ̀mẹ́sì kan lélẹ̀ lọ́dọ̀ àwọn apá kan náà wà fà ó sì gbajúmọ̀ dáadáa ìtumọ̀ yìí yẹn ni pé ìta pè ní bìdíà òun ni ọ̀nà kan ọ̀nà tuntun kan ìlànà tuntun táwọn èèyàn mú ọdún ẹ̀sìn èròǹgbà wọn òun náà ni láti lè fi fi ọ̀nà yìí jọ́sìn fún ọlọ́run tí wọ́n máa lò ó nígbà gbogbo láti lè fi ọlọ́run èròǹgbà wọn ni ọ̀nà náà ìdá ń ṣe ń bẹ̀ ó wá jọ nǹkan tí ẹ̀sìn gẹ́gẹ́ fi rinlẹ̀ sọ eléyìí ní tí a pè ní bídíà gẹ́gẹ́ bí tàrífò aṣáàpìlì tá a bá wò ó a rí wípé definition yìí ó jẹ́ ká mọ̀ pé bídíà ó ní ṣe pẹ̀lú kí ni nǹkan méjì àlàáfáàlì àdìsọ́tàn àti kí ni àlẹ́ ìbàdà ìjọsìn ó túmọ̀ sí pé ní tó bá fi yàtọ̀ sí ìgbàgbọ́ ìjọsìn àwọn èèyàn olè yìí àwọn àfá àtàbà ló definition yìí wọ́n á sọ wípé àdáàt àdáàt nǹkan kò sílẹ̀ yẹni pé ilé ìbá sọ̀rọ̀ ẹ̀sìn àlámọ̀rí ayé tí ó bá ti ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ jọ́sìn wọ́n ní ìyẹn tuntun tó dìde wá wọ́n ní kò àìnípe ní kíni àdádálẹ̀ wọ́n ní kì í ṣe bídíà sókèlè wọ́n ní kì í ṣe bídíà mọ́tò bá jáde tó ọ̀rọ̀ ẹ̀sìn ni ìyẹ́mẹ́bi ti lọ́hùn ìlànà tí Islam gbé kalẹ̀ nípa ọ̀rọ̀ gbàgbọ́ ọ̀rọ̀ ìjọsìn tọ̀ òun tọ̀ náà wá mú nǹkan bẹ́ẹ̀ wá tí ó sì fi rú ẹ̀ tẹ́lẹ̀ wọ́n tètè gbé dìde wọ́n á ní eléyìí kọ́ wọ́n á sì ní bídíà so clear so eléyìí definition yìí yẹn ni pé ká má mú ọ̀rọ̀ alaadan mubahat àwọn àfàtì ìṣòro ẹ̀sìn ká má mú wọlé definition yìí òun definition tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáàlù sunna tí wọ́n dúró lórí orí ẹ̀rí mọ́mú malik rahimahullah ọmọ wa ìpè náà tábà ń sọ̀rọ̀ bídíà àtọ̀rọ̀ Eh, àwọn kan gbàlódé àwọn kan tuntun àwọn kan tó dìde báwọn kan mí nǹkan lo ilé ayé so wọ́n ní bíbí òkú sínú yìí tó kílẹ̀ wọ́n ní sọpé ókè ah èsì wà mọ́síláàsì yìí ni wọ́n ní bèbí díà ah ẹ ló fánù ni ah adájú kọ́ mọ́síláàsì adájú náà ní mọ́síláàsì ni wọ́n láwọn eléyìí àdáàsì ni ah ẹ̀yìn gúmọ́tò ni adájú ògúmọ́tò ẹṣin kẹ́tẹ́kẹ́tẹ́ làrábì fún bóòdó ti yáwá jẹ́ wọ́n ní pẹ̀lú bídíà tó bá wọn léyìn kìí ṣe ọ̀rọ̀ ìjọsìn kìí ní ṣe ọ̀rọ̀ gbàgbọ́ títí à ẹ̀yẹ́ ṣe bẹ̀ máa jí èbó ẹnu máa jí èbó ní àwọn onígẹlẹ́ ìfún bídíà tó pé nǹkan lára wọn kí ni àlàádáà àlàádáà sì sì lè yí kò ló ń kà nínú máa dùn dà ṣùgbọ́n bàbá ṣe wá òun náà ní àlàádáà àpá àwọn àgbà Abbas bùtẹ́nà rahimahullah lónà lórí lórí wípé sábà ń define bídíà ànímú ọ̀rọ̀ aláàdáà ọ̀rọ̀ mubahas ànímú mọ́ torí pé lè kò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀sìn àwọn nǹkan ìjọsìn ibadat àbí àwọn àkọ́rí àwọn àdìsọ́kàn àwọn ọmọ tí fídíò ti lè wọlé nìyí ẹgbọ́n definition definition ẹlẹ́kejì àwọn sọ yí pé alìbídì àtú ní tẹ́ pẹ̀lú bídíà ọ̀rí ọ̀tún ti dì tẹ́bí ọ̀nà kan ti dì nínú ẹ̀sìn mọ̀kútàrà àtún tí wọ́n mú wọnú ẹ̀sìn ọ̀nà tó tuntun tó mú wọnú ẹ̀sìn tùdọ́ yí ẹ̀ṣẹ̀rẹ̀ ìyẹ̀tẹ̀ tó dá sí ọ̀nà yìí òun náà wọ́n fi jọ ṣẹ̀ríà ni wọ́n fi jọ ẹ̀sìn ni yóò sọdún bisolúkì àléyà máa yóò sọdún bitọ̀rí ọtí ṣẹ̀ríà tó sì dájú pé èròǹgbà lé lórí ni wípé ihun tí ẹ̀sìn gbé wá tó fi yé fi rinlẹ̀ wọ́n wá wò pé kí ni objective intensive intensive mú wá gangan kí lè róńgbà wa lórí tẹ̀sìmú wa èròǹgbà ẹni wọ́n fi wá gbé ìní ìkalẹ̀ wọ́n á ní ìròyìn ẹni yìí wọ́n á ní bíbíà nìyí the definition tó túmọ̀ sí pé àwọn àfá tó máa lọ pẹ̀lú definition yìí àwọn kó àwọn àlàáda àtìsí mọ́tò classrooms classes mọ̀rọ́hìnù gẹ̀rẹ́fíà levels tàbí kẹ́kọ̀ọ́ ẹ̀kìrí kan ìtìdàíyà ìdàdíyà tàdíríyà jàmìíyà àwọn kò sí sẹ́bíyé wọ́n kò sí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó tuntun wọ́n kò sí wọ́n ní àwọn kan wọ̀nyí náà kọ́ wọ́n ń gbogbo ẹ̀ amọ̀bọ́ sí abẹ́ bídíà the definition lò ní ìtumọ̀ sẹ́bíyé náà tí wọ́n náà yàtọ̀ láàrin méjèèjì yàtọ̀ wà láàrin méjèèjì ṣe rí àwọn àfá tí wọ́n sọ̀tà kọ́kọ́ tí wọ́n yọ àdáàtì kúrò tí wọ́n yọ àdáàtì kúrò àwọn sọ wípé kúndùn bíbí àti dọ́làdà ṣókè wọn lọ lọ́sùn hadith yẹn lọ́dọ̀ ti tiwọn kọ́ ìdá ni kúndùn bíbí àti dọ́làdà gbogbo tá a bá fi ń pè ní àdádálẹ̀ dídí àná torí pé anábì sallallahu alaihi wasallam anábì nǹkan ó mọ ẹ̀sìn dáadáa ẹ̀sìn tọ́lọ̀ fi ràn ó yẹ bó lẹ́ẹ̀kì wá mẹ́sìn ní wọlé bóòlẹ̀ ṣe wá mú gbàgbọ́ mi bóòlẹ̀ ṣe wá mú wọlé bóòlẹ̀ ṣe wá mú wọlé so àwọn nìyí wọn ní kí tó wá jù pẹ̀lú ọ̀rọ̀ so lọ́dọ̀ àwọn ẹni yìí wọ́n ní albid'u kulluha sharr gbogbo tá bá pèpè ní bíbíà àbúrò ni kulluha dalala gbogbo bíbíà ńkọ́ ọ̀lànà ni lọ́dọ̀ wọn kò sí tẹ̀síìmù fún bídíà àwọn òpin bídíà wọn ò ní bídíà hasara wọn ò ní bídíà sídíà wọn ò ní ẹ bá farabalẹ̀ gbọ́ ìjà yé dáadáa tó ti yé torí pé àwọn ti yọ àdáàd wọ́n ti yọ kúrò wọ́n ti yọ àdáàd kúrò ibadat àti àkọ́yì àkídà dókòó nìyẹn lọ́dọ̀ kò sí ìbàdà ìbàdà kan tó lè wọlé kò sí àkídà kan tó lè wọlé àti tẹ́sìn mú wa so àwọn sọ pé kullu bid'atin dalala kullu bid'atin dalala dẹ̀bẹ́nà ti wọ̀nyí so yíyá lọ pọ̀lọpọ̀ àwọn àfáà súnnà tí wọ́n bẹ lórí mẹ́rin sára tó ná ẹ̀rí ilé ìní wọn lọ pẹ̀lú ṣùgbọ́n definition ẹlẹ́kejì na definition fi ìgbà láàyè sí pé kó àjáàz ni wọ́n kó wọlé wọ́n bá ti wá kó wọlé wọ́n kàn dìfáyìn ẹ̀ gẹ́gẹ́ bí bídíà yẹn tó fi yé ó wá àwọn èèyàn ní àwọn tó máa gbẹdẹ méṣẹ̀ lẹ́ẹ̀kejì tí wọ́n kó àdáàtì mọ́ mọ̀báháàtì mọ́ tí wọ́n kó mọ́ pé gbogbo nǹkan tuntun tó bá ti wáyé lẹ́yìn àtọ̀dájú sallallahu alaihi wasallam àmọ́ pẹ̀lú bídíà tó kílẹ̀ microphone bídíà phone bídíà nítorí àga yìí fídíà ìdígé ojú wa fídíà tó bá náà bí mùsùlákọ̀ aláàbí sàlọ́lá sọ́rọ̀ tó gbogbo tó bá ti wọlé <clears throat> bada akọrọ nàbí sàlọ́láhu alẹ́sàlá ọ̀rọ̀ tuntun wọn kọ́ wà ní fídíà ni tó àwọn yẹn lè ọmọ akún fídíà sí ọ̀nà mélòó wọn á ti tó di yé ibi tí wà láti wọlé nìyẹn tó yẹ kó tọ̀ wọn á ní bíbí àásán mẹ́ bíbí àṣẹyíyà mẹ́ bíbí àásán lọ́dọ̀ tuntun wọn òun ni bíbí àtò dáa sẹ́yíyà èyí lè tí ò dáa ṣùgbọ́n lọ́dọ̀ àwọn fáàsì ní àwọn ọ̀daràn wọn láàmú anábì òpin àwọn náà òpin kullu bídíà dalala kullu bídíà sharr ṣùgbọ́n àwọn eléyìí àwọn pin tẹ́tí wọ́n kú sọ́nà mélòó ọkùsí ọ̀nà ọ̀nà méjì wọ́n ni bíbíá hasana bíbíá tẹ̀yíyà bíbíá tẹ̀yíyà wọ́n ni bíbíá tí ó dáa irú bíbíá wo ni bíbíá tí tẹ̀yíyà náà ni tí ó bá ti da náà ni torí pé láàrin wọn náà ẹnu òkò lórí bíbíá tẹ̀yíyà lùkọ́ tí ń túwọ̀ rí tẹ̀yíyà ẹni tọ̀wọ́ ò ní gẹ́gẹ́ bí kí ni tẹ̀yíyà àwọn kan nínú wọn wọ́n ní bíbí àṣẹ yíyà òun náà ní kí ọmọ lulu pẹ̀lú àsìkiri gbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́n wọ́n ní bíbí àṣẹ yíyà yìí àwọn kan sì láàrin wọn no ṣe yíyà kọ́ bíbí àkíní hasanan chocolate tó ẹnu wọn kọ lórí láti lè mọ súwù bídà tó fẹ́ bídà sọ ìbá tó sí ọ̀nà bíi márùn ló ti yé wọn ní bíbí àtàn bíbí àwájúbà bíbí àmùsàhábà bíbí àmọ̀kùrúwà bíbí àmùháràmà ló ti yé bíbí àìbàhíyà ọ̀sán àmàmù wọn ní àwọn bíbí àwájúbà tó dá sí pé tọ̀ kò sí láti pàdánù sallallahu alaihi wasallam àwọn aláṣẹ tó máa wọ́n ní nínú ẹ̀ òun náà ni lára ẹni ulumul ala àwọn ìmọ̀ táàfin rẹ̀ sí lọ́wọ́ ilmul fiqh usulul fiqh tó ti yé wọn láwọn yẹn kọ́ wọn ní bíbí àkíní wájibà lára rẹ̀ òun náà ni ẹgbẹ́ bí àlàyé ti tí wọ́n lára ẹni tó kọ́ kó ìkókò láre jọ sójú kan lára ànábì sọ̀rọ̀ ọ̀sán wọn kó jọ bí tíra báyìí ó ṣe wá wà lójú kan báyìí wọn ni bíbí ya wájibà hasana bíbí àlọ́ ọ̀nà yẹn tó ti dáa ni. Eh, kakọ́ classic wọ́n ní bídíà kí ni hasanan wọ́n ní bídíà wájíbà ni so ká divide levels tàbí kẹ́kọ̀ọ́ wọ́n ní bídíà so àwọn pín sí ọ̀nà mélòó ọ̀nà mẹ́ta wọ́n ní bídíà muharrama bídíà muharrama wọ́n nínú rẹ̀ wọ́n náà ní bídíà àtàwọn ṣíyà àwọn rọwáfì àwọn murjiya àwọn khawarij wọ́n ní bídíà muharrama òun nìyẹn náà jẹ́mọ́ èyí tó jẹ́ ọ̀rọ̀ tó jẹ́ ọ̀rọ̀ òdodo ó náà ní pé kó lọ bèbè àtún fìdín muharrama wàṣọ́rọ̀ gbogbo bíbí àti nínú ẹ̀sìn pátápátá pátápátá haramu ni aburú sí ni kò sí bíbí àtàtó dáa so àwọn àfáà tí wọ́n dún lórí definition lẹ́ẹ̀kejì ìrẹ́pútà bá lọ wò wọ́n nílànà wọn wọ́n kó ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì wọ́n kó wọlé inú ẹ̀sìn wọ́n kó wọlé lára wọn wọn lọ ṣe ìjáde ẹni tó kù sáburú mẹ yẹn lè lọ́dún sàárè wàlíyù kan tó lọ́dún sàárè afá kan wọ́n ní afá ẹ̀dàkùn ẹ̀ṣà lómi kó mọ sí ìsìgáta kó mọ bẹ́ẹ̀ afá tó bẹ nínú sàárè tó ti yé lára wọn wọ́n rí bẹ́ẹ̀ ní ìsáàbùrú mẹ́ lára wọn ní ibn hajar lára wọn ní náwàwí wọn láwọn ilé ìkò sí ilé ìṣìgáfà bìláwùlíà bìláwùwàl kò sí tó fà definition bídíà lọ́dọ̀ wọn kì í ṣe definition tí àwọn afáàfà wọn tí wọ́n rí bẹ́ẹ̀ tó lára wọn náà ló gbé mọ́lù nàbí yìí wọlé tó fi yé tó gbé lára nàbí yá ah, wọ́n wá kan nínú àwọn tẹ̀símáàtì mara àwọn yẹ wọ́n wá ìdásípé ọ̀rọ̀ tó lékè kò náà ní pé albidia bidia albidia tó ṣàrù albidia kó ló wá dọ̀lá àlà kò sí bídà kàkà tó dáa so náà wọ́n kó Kùránì jọ ta ló kó Kùránì jọ àwọn tábí báwọn sọ̀hábà ẹláwọn sọ̀hábà ni ok Kùránì wà ní mustahab ta ló ṣe bẹ́ẹ̀ àwọn sọ̀hábà ẹ kìí ṣe bídíà tọ́lámẹ́lì ìgbìyàn gẹ́gẹ́ fún rẹ̀ ló lo gbóná súnnà fún wọn aleikum bí sunnati wà sunnati lè kùlà fáyí àrọ̀ṣìdì ó dọwọ́ yìí tí bá ti lọ súnnà mi ẹ̀dìmú àti súnnà àwọn khalifa àwọn kùlà fá lẹ́yìn ní wọ́n kàn dákẹ́ àbítọ̀ àtẹ̀rí pé gbogbo wọn náà ni wọ́n ṣe ẹnu wọn kò lè lórí àbẹ́nìkan ló ṣe nú wọn ẹnu gbogbo wọn ti tako àìpéyàn bíbí àmọ́ tó ti tó jẹ́ pé àwọn ẹ̀rí tán fẹ́ mú wá tán fẹ́ fi gbé pẹ́tọ̀ àmọ́ kò wà parí kò wà dírẹ́sì nǹkan fẹ́ lò fún ó sì ń bẹ nínú ẹ̀ lọ́la pítọ̀ ó wá sọ̀rí ó wá direct àmọ́ ò ó jẹ́ ẹ̀rí tí wà direct tó lẹ tí kò lálàáfíà so albidia shar albidia kulluha dalala kò sí bídíà kan tó dáa anábì sallallahu alayhi wa sallam ọ̀nà mi sọ ó dá sí pé sallallahu alayhi wa sallam ó hàzára wa kúrò níbi àdáadáa kúrò àgbà kùránì gan àgbára wà kúrò nílẹ̀ lára wọn àyà táwọn afá máa ń lò lórí rẹ̀ àwọn sọ́láfù máa ń lò wọn náà ti máa àtà àkọmọ rọ̀sùn takọ̀tù wà máa ní ha àkọmọ àánihù tí bá fi ìtẹ̀lé muhammadu sallallahu alaihi ìtẹ̀lé àmọ́ ó túmọ̀ sí pé ọ̀ràn yẹn ni kátẹ́lá nàbí sallallahu alaihi wasallam yá ayọ̀ lẹ́bí ní àmánù ẹ̀yin mọ̀mí ni àti ọlọ́ ẹ̀tẹ̀lé Muhammad wà àti ọrọ̀ ọ̀sọ̀rọ̀ ẹ̀tẹ̀lé Muhammad ẹ̀tẹ̀lé ọlọ́run ẹ̀tẹ̀lé Muhammad sallallahu alaihi wasallam wà ó lè lè amẹ́rin minkum àwọn àfáà tí wọ́n dúró tẹ́sì òdodo ìmòdodo àti àwọn aláṣẹ lórí ẹgbọ́rọ̀ sí wọn lẹ́nu ọlọ́ni wọ̀nyí tẹ̀lẹ̀ záà tó fi ṣe yí tẹ̀bọ́ wá ní pàpà láàrin ara yí lórí ọ̀rọ̀ kan farudúhù ila Allah wa ila Rasul ẹ̀dá padà súnà ló kọ̀rọ̀ àti nínú súnà tó ti mọ̀ pé àti níbi táàmù ọ̀dọ́rọ̀ padà sí kò sígbà láàyè rárá bó ti lórí ẹ̀ ìyákún wà muhdathatil umur alábìnrin ẹ̀jìnà sí gbogbo àwọn muhdathatil umur àwọn ìṣe tuntun ọ̀rọ̀ tuntun tó wà nábí ò mú wá tó wà nábí ò mọ̀rí tó wà nábí ò sọ fa inna kulla muhdathatin bid'ah gbogbo àwọn ìṣe tuntun ọ̀rọ̀ tuntun ìjọsìn tuntun ìlànà tuntun nínú ẹ̀sìn bídíà bídíà la وكل بدعة دلالة ربوبية سني عنوني وكل دلالة في النار فتيه so àwọn ọ̀rọ̀ yẹn pọ̀ bẹ́ẹ̀ náà àwọn sálàfù náà ọ̀rọ̀ àwọn sàhábà oníkálùkù wọn náà ni wọ́n ní ọ̀rọ̀ tó pọ̀ dégbé wípé a ń الرد على الجهمية والمعطلة لا رد بري وفي شرط لوركني بس التي بوبو في فيدياني تتبين nígbà tí anábì sallallahu alaihi wasallam tánà bí kúrò láyé tán tó di àṣọ àwọn sọ̀hábà àwọn bídíà kan dìdì tààrà ní bídíà àwọn jàbàríyà bídíà àwọn kọ̀dàríyà àwọn jàbàríyà àwọn tí wọ́n àwọn gbà yìí pé kádàrà ó ń bẹ tó ti yé kádàrà ń bẹ ṣùgbọ́n kádàrà tó ń bẹ ńkọ́ ọmọ ènìyàn à ń bẹ lórí kíni àwà lórí ní wa remote control là bàbá dìde bàbá jókòó lọ́dọ̀ ní ajókòó kò sí ìfẹ́ a ní tẹ̀kìyìr a ní tọ́pẹ̀ ní human volition a ní choice a ní choice of action choice of word a ní choice of will wọ́n là ní gbọ́rọ̀ gidi ni tòtò túmọ̀ sí pé ẹni tó bá ń dẹ́ṣẹ̀ ẹ̀ kò sí jìyà lẹ́lẹ́ torí pé ọlọ́sìn mọ̀ ṣe parẹ́ so àwọn jàbìríyà nìyí tọ́ àwọn ẹlẹ́ẹ̀kejì àwọn kàdàríyà àwọn gbà pé àwọn òtí ẹgbà kádàrà gbọ́ àwọn kàdàríyà tó ti àwọn kàdàríyà wọn ọ̀gbà kádàrà gbọ́ wọn ní kò sí tán pè ní kádàrà ẹni wípé ìmọ̀ ọlọ́run ọba kò rọ kíká ìṣẹ̀lẹ̀ nǹkan ọlọ́run ọmọ nǹkan kó tó ṣẹlẹ̀ bọ́mọ ènìyàn ṣe ń mọ̀ lọ́lọ́run náà ṣe mọ̀ sọ àwọn fídíà yẹn dìde lórí rẹ̀ náà láàmú sọ fídíà àwọn mọ́rìjíà bídí àwọn ọ̀tẹ́jìlá bídí àwọn jàbàríyà lámọ̀sọ bídí ọ̀pọ̀lọpọ̀ àwọn bídí àtàwọn sọ́láfù sọ́bá lọ́gbà òun náà ló dé àwọn àsìkò wáyé náà bídí àtẹ̀bìlẹ́gì bídí àlẹ́kọ́wánilé mùsùlùmí títí bídí àjàmáàt mùntàṣàrà àwọn oríṣiríṣi bídí àwọn jàmáàt olùfọ́ká so àwọn sọ́láfù wọ́n kọ síra láti lè fi bídíà lára wọn ni abubakar al'alama abubakar al'ajúrí rahimahullah afáńlá ni ó kọ sílá àgbà pé ṣẹ̀ríà ṣẹ̀ríà tí wọ́n dà wọn sára tó máa ń sọ tó máa lọ gbólóhùn ṣẹ̀ríà tó máa lọ gbólóhùn súnnà tó ti yé ìdáhùn àwọn ọmọ ń gbà lérò pẹ̀lú ẹ̀ òun náà ni àkọ́ìdù wal manahij ẹ̀báṣàràlá ẹ̀fẹ́ ìjọ fíìmù òun ọ̀rọ̀ tó ń sọkọ́ yìí ọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ manhaj ìṣúlá alùsùnà so wọ́n ṣe àkọ́ àwọn tíra yìí láti lè fi gbógun ti àwọn ní bídíà àti bídíà wọn so àwátá wa lẹ́yìn wọn náà nìyí nínú ọ̀rọ̀ wa nínú ṣe sí wa á ṣùgbọ́n gbogbo kan ló lẹ́kọ̀ọ́ tó ti yé gbogbo kan ló ní ẹ̀kọ́ yes ifá tẹ̀sùbá àwọn afá mi yà pẹ̀lú lórí ẹ̀ ṣé súnmọ́ náà ní bíbíà ok tí wọ́n bá gbà pé bíbíà ni ó ní bí wàá ṣe kọ̀ ẹni tó gbà pé súnmọ́ ni ó ní bẹ́ẹ̀ ṣe jẹ́ wọ̀rọ̀ láàyè ara yín lọ́rọ́ sì níyànjú lẹ́nu pé ah bíbíà ni tẹ̀sùbá ó gbà tó tó ah mọ̀ ṣe ìfẹ́ rí ọmọ ìfẹ́ lórí ìdí rẹ̀ ah, ṣe sọ̀rọ̀ okay asalatu sunday sunday bídíà ni láì sí méjì tó ti bídíà ni ṣùgbọ́n àwọn tí wọ́n lọ pẹ̀lú definition ẹlẹ́kejì àwọn ò ní rẹ́gẹ́rẹ́ bídíà bàbá kí náà ṣe ń bẹ̀ làwọn sọ tó ń gbàtẹ́ pé ìntẹ́ máa ń ṣe ń bẹ̀ ó bá ti déédéé ń tẹ́sí ní ká ṣe láwọn bòmíì àwọn gbà wọlé so lọ́dọ̀ títí wọn àti lè mú bídíà wá yóò nira máa rẹ̀ bí àbọ̀tú sáàfẹ́ ní fídíò ọ̀dà fídíò ọ̀dà lóòótọ́ ẹ fara kọ̀rẹ̀ fídíò àgbẹ̀ ẹ̀ẹ́ gbogbo nàìjíríà kò ní fídíò àgbà nàìjíríà torí pé definition yẹn ló <laughs> tó dáhùn tó jẹ́ pé tẹ́ bá ń sọ fún wọn pé fídíò da àwọn ò mọ̀ mú àwọn àdáàkì wa ọ̀nà gbàdọ̀ pé fídíò da ok ọ̀dà anábìyàn nípa kó ẹ̀yìn lókì brush ẹ máa wí ah, kí làwọn wí kí lè wí wọ́n bá sọ wọ́n anábì bú pléènì ẹ̀yọ ẹ̀yìn bú pléènì anábì bú pléènì eléyìí àdáàkì mi tó fi yé so definition yẹn ló kù sí wọn torí pé àwọn àfáà sáwọn náà kọ lọ́dọ̀ wọn gbogbo àwọn bẹ̀rẹ̀ gbogbo bídíà gbogbo tí ó bá ti láti ọ̀lẹ́ni sọ̀rọ̀ bá wà sọ́lá ọlọ́gbẹ̀ bídíà ṣùgbọ́n pàtàkì àti sọ̀rọ̀ anábì ń sọ ọ̀rọ̀ kíni ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ìjọsìn òun ló ń sọ kìí ṣe ọ̀rọ̀ alámọ̀rí ayé míì ìrẹ́pẹ̀lẹ́pẹ̀ àwọn ọkùnrin fà ìsìláàmù ó fọ̀ káà ó fọ̀ká ìmọ̀ oríran ìmọ̀ dìde àwọn nǹkan àǹfààní fún àwọn èèyàn láwùjọ ó dìde àsìkò Umar ibn Khattab Uthman ibn Affan radiyallahu ta'ala anhuma àwọn civilizations àwọn kàgbàlódé ó dìde lọ́gbàdẹ́ tí ìbá ti tako tó ló jẹ́ pé lọ́dọ̀ àwọn àfáà tí wọ́n gbá bíbí àdàlú pé bíbí àti sí ọ̀nà ọ̀nà mélòó ó kú sọ́nà méjì so àwọn ní èsì lórí nǹkan tí àwọn kàwọn tí wọ́n ń ṣe àdìsọ fún wa ọ̀rọ̀ ti tún wọn òun lọ̀rọ̀ tó lékè ìṣe gbogbo ànábì òṣè nǹkan ànábì òṣè àbí gbogbo ànábì tó bá jẹ pé tó ti jẹ́ nǹkan tuntun nǹkan mí lè jẹ́ nǹkan tuntun tí kò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn tó tẹ́lẹ̀ pé tuntun ni àmọ́ kò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ Islam ṣe léwọ̀ fún wa so lẹ́tí mo gbọ́ kọ́ìdà pé aláàflò ìbáadà almanhu walhadar ìpínlẹ̀ lórí ìjọsìn ni wípé haramu ni mọ́dìbẹ̀ mọ́sìn ọlọ́run nílànà kan mọ́sìn ọlọ́run pẹ̀lú gbólóhùn kan ìlà ìdàjá àtẹ̀lẹ́ẹ̀lì ní ìsìdáàtì ha àfikà ẹ̀rí tó fi ìbáadà yẹn rinlẹ̀ táà bá rí àtìlẹ̀ èrò mọ́tòbí làkítọ́yé mélòó ni láka mẹ́ta ní ẹ̀bá ló ń fẹ́ kí mẹ́wàá ń kọ́ orúkọ nàìjíríà òṣìṣẹ́ kọ́ sí nàìjíríà ó fẹ́ kí mẹ́wàá lẹ́sí ìbéèrè ni pé àyínà àtẹ̀lé níbo lẹ́ rí rẹ̀ kílẹ̀ ní tó sọ bẹ́ẹ̀ tí ò bá ti rí ọ̀sáyè ọ̀sáyè ṣe pínlẹ̀ nìyẹn ṣùgbọ́n lọ́dọ̀ àwọn ọ̀rọ̀ àti rí àwọn ìrẹ́rí báwọn tó kọ́ ìlà ẹ̀ òní lọ́dọ̀ tuntun الأصل في الكني في العبادة المنو هو العبادة هو العبادة so torí pé wọ́n fẹ́ gbé bíbí àwọlé lára ẹni bíbí àsàlátù fati lára ẹni bíbí àsàlátù àsàlátù sunday sunday lára ẹni bíbí àwàsífà lára ẹni bíbí àwọn orúkọ àjọ̀nú bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ ọ̀fẹ́ gbé wọlé ṣùgbọ́n wọn náà gbà yí pé tó bá ti di bí àwọn ọ̀rọ̀ kan nínú ẹ̀sìn ah, wọn á mọ̀dẹ̀bẹ̀ ẹ̀yẹ tí wọ́n gbókè lókèdè ìlúmọ̀ kí wọ́n gbé ìwé láka méje wọn á àlè ah, ṣe yẹ tó ti pé kòránì òṣèlú tẹ́ wọ́n ti méje wọ́n làwọn ò ṣe títí so orí wọn straight nílẹ̀ yẹn àmọ́ kò ní straight tán tó bẹ́ẹ̀ sì ni àti bíbíà àti níbi náfìlà àti níbi ọ̀rọ̀ ayọ̀ àti níbi àkídà àti níbi ìgbàgbọ́ àti níbi ìbádà kò sáàyè fún àmàlò jẹ̀dí wọ́kọ́ ló jẹ̀dí ọ̀rọ̀ tuntun ìṣe tuntun nínú ọ̀rọ̀ ìjọsìn kò sí kò sí tó lè tún àárín ẹ fájà ìpín ẹ àtàrùkù láyà kẹtẹ́lì àtàrí kọjá àtàrùkù láyà kẹtẹ́lì àtàrí ìpè ókè anábì ò ṣe tó túmọ̀ sí pé haramu lè káwà ṣe tó túmọ̀ bẹ́ẹ̀ anábì ò ṣe tó túmọ̀ sí haram ní káwà ṣe àwọn tá a sọ yìí tọ́lọ pẹ̀lú mini definition ẹlẹ́ẹ̀kejì tó ti yé àwọn àgbà yìí pé ókè anábì ò ṣe nǹkan kò túmọ̀ sí táwọn ò lè ṣe kò bá jẹ́ ọ̀rọ̀ gbàgbọ́ kò bá jẹ́ ọ̀rọ̀ ìbáadà kò túmọ̀ bẹ́ẹ̀ ká má ti wá sọ ọ̀rọ̀ alámàrí ayé tí lọ́dọ̀ ti fi wọn fánàbí ò ṣe kò kí ń ṣe evidence lọ́dọ̀ wọn kò tó lẹ́vidence táwọn òfin ṣe tò yẹn ló fà á tí wọ́n fi wọn gbé oríṣiríṣi àwọn ìbádà ìdè wọ́n máa gbé dìde ẹlẹ́rẹ́ ní ẹ̀hẹ́ ẹ̀ẹ́ torí pé nàìjíríà kò sí ṣùkọ́ sí nàìjíríà so àwárí pé lọ́la sunday ẹ̀ẹ́ afẹ́ṣe àkànṣe àdúrà foundation prayer for the nation ẹ̀wọ́n bèèrè pé sábẹ́bí ṣe prayer for the nation alábẹ̀ òṣì ẹ́ nígbà tó wà sí nǹkan ṣe àìṣe rẹ̀ ní káà máa ṣe é ni tó bí tó kọ́ ìjà yìí ti pẹ́ ibi tí kọ́ ìjà yìí ti dìde látara definition dáhùn gbà yìí ló pẹ̀lú ọ̀rọ̀ bíbí ẹ̀ tó ti gbọ́dọ̀ dẹ́ pé kọ́ ìjà yìí tó bá ti dìde ọ̀rọ̀ àkídà kò lè wọlé tó bá ti dìde ọ̀rọ̀ ìbáadà kò lè wọlé sílẹ̀ dé òní pé Ànábì sallallahu alaihi wasallam ó ti mẹ́sìn wá ẹ̀sìn ti pé ẹ̀sìn ti pé nǹkan mi lẹ́yìn ẹ̀sìn dídí àyè àlékún mi lórí ọ̀rọ̀ ẹ̀sìn àdádálẹ̀ tó bá ti rí bẹ́ẹ̀ ọjà àyè ló ń bẹ̀rù ìrẹ́ ti ta bá wù ú ibi pé ọ̀rọ̀ pé òkè Ànábì sallallahu alaihi wasallam wọn kan lọ síbi kan wọn fún lóúnjẹ wọn fún lẹ́ran wọ́n fún dóbò ok anábí yóò sì jẹ wọ́n anábí yóò jẹ ni àbí arábí ara kìí ṣe wọ àwọn èjì ẹrú eléyìí ní ọ̀dọ̀ wa tí ẹni ṣe pẹ̀lú ọ̀rọ̀ jọ̀sìn driving force tó ń wọ́n ní àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfọ́nbí díà orí definition ẹlẹ́ẹ̀kejì yẹn tó ń wọ́n ní wọn gẹ́gẹ́ nìyẹn so arábì ò jẹ́ òtúmọ̀ tí ó jẹ́ haram òtúmọ̀ rẹ̀ arábì sallallahu alaihi wasallam ni làákùn ìlì làákùn mọ̀tẹ́kìá ó lóun òfin jẹun mọ̀tẹ́kìá àwọn afá àkọ́ nítumọ̀ méjì ìtumọ̀ akọ́ ni pé kó jẹun kó rọ̀bọ̀kún kó rọ̀bọ̀kún kó mọ́ wá jẹun lóbi yé arábì lóun òfin jẹun báwọn ìlì làákùn mọ̀tẹ́kìá àwọn míì tún sí pé tọ́gbọ̀rọ̀ wọn tún sí pé ilé làwọn kò mọ̀ tẹ́kíẹ́ anábì ni pé òun ò kì í jẹun lókè mọ́yó òun ẹ̀ jẹun lókè mọ́yó náà gbọ́nà ìrìnkè olùkókó jẹ́ ní méjèèjì tó jẹ́ haramu kí ẹ jẹun lẹ́ni tí ó bá ṣe ìtìká wọ́rọ̀ mọ́ sára mọ̀ sábà pé ní haramu tó ti yé táwọn pè ní haram àbí àsopótọ̀ bí a máa kúrò e ní eléyìí ọ̀rọ̀ lọ láàrin àwọn afá lórí ókè mo ti yó mo ti ní hajj àti a chicken wa roasted chicken nígbà tí jẹ́ pọ̀ kiri dìde bẹ̀ tó fi so tó tẹ́lẹ̀ ẹni kọ́ ló hadith yẹn tó tó túmọ̀ sí pé anábì ò ṣe kò tí túmọ̀ sí pé nǹkan náà ti di haram àwọn àpẹẹrẹ yẹn pọ̀ dáadáa tó tó dẹ́ pé ibi tí àwọn àfáà tí wọ́n lọ pẹ̀lú definition àkọ́kọ́ máa ń lo kọ́ ìdẹ̀ sí wípé àtẹ́rìkú làyàkẹ́tẹ́ àtàrí kìí ṣe bí ọ̀rọ̀ ìjọsìn kìí ṣe bí ọ̀rọ̀ àkídà ṣùgbọ́n níbi kí ni níbi àlàádáàtì anábì ò wọ́pọ̀ kò túmọ̀ sí pé a lè wọ̀ anábì kò jẹ́jẹ́ báyìí kò jẹ́sẹ̀ mọ́ kò túmọ̀ sí pé àwọn lè jẹ́ kò máa gbó agbótangírì kò túmọ̀ sí pé a lè mọ́ kò túmọ̀ bẹ́ẹ̀ kò máa gbó jẹ̀bi kò túmọ̀ sí pé àwọn ò lè mú rẹ̀ sí àwọn kan mẹ́fà kan bẹ́ẹ̀ àwọn àfáà máa ń ṣàkíyèsí tó kó tó lè sọ pé ah, ok alájò ṣe àárò ní ṣe nǹkan mẹ́fà kan á ṣàkíyèsí rẹ̀ téèyàn bá ṣàkíyèsí nǹkan mẹ́fà ìjẹmọ́ ìyẹn ó bọ́ sínú definition àwọn tó ti yé àwọn tó kó àdájú nínú rẹ̀ alákọ̀ọ́kọ́ ojú ẹni asábàbù asábàbù á wò ó wípé ẹni tí ó fẹ́ yẹ ó fẹ́ ṣe nǹkan sábàbí wo ló fàdó fẹ́ ṣe tí sábàbí tánàbí fi lè ṣe kó kò sí si àwọn kan wọ́n láwọn ṣe àwọn ṣe àbí tó túmọ̀ sí sábàbí wà lẹ́ẹ̀ tó fi ṣe ọdún rẹ̀ tó wá ṣe so nísìnyí àwọn aṣọ pípín rẹ̀ pípò jẹ ẹ̀ ṣe yíjíra tó ti ọdún lẹ yípo àwọn ní kí Dhul-Qa'da báyìí tó bá dé Dhul-Hijja tí ìjọba ti lè parí àti parí ọdún kan nìyẹn á tún bẹ̀rẹ̀ ọdún mi náà yẹn wọ́n á ṣùgbọ́n àwọn kan sọ pé tọ̀ àwọn fẹ́ ṣe àjọ̀dún ọdún ìjírá ókè èyí tẹ́yìn ṣe yìí wípé ẹ ti yípo ọdún lẹ́yìn fẹ́ ṣe àjọ̀dún abẹ́bí náà ṣe ìjírá ókè tí wọ́n bá jẹ́ tí mọ́ ṣe òǹkà kọmọ ṣe òǹkà sánà ìjìríyà láti wọ́n lábìsọ̀ ó lábẹ̀rẹ̀ calculation àwọn ọdún tó fi wọ́n gbé mẹ́tànàbí ti gánàbí wọ́n gbé mẹ́tànàbí ti tó kúrò mọ́kàbọ́ sí ìmọ̀sílẹ̀ ni mẹ́nàgbé ó ní sanahula ìlọ́jọ́ àkọ́kọ́ tó wọ́n tàbí yóò ṣe tó sábà bí wà fún wọn tó fi lè ṣe bùrọ̀ wọn ò ṣe sábà bí wà fún anábí náà tó fi lè ṣe anábí náà ṣe tó bá ti rí bẹ́ẹ̀ ìtẹ́ ẹ bá fẹ́ ṣe tẹ́ ẹ rí pẹ́tọ̀ ẹ ànábì náà sallallahu alaihi wasallam sábà bí tó fi lè ṣe wà ànábì ò ṣe lè tọ̀ nínú ìjọsìn nínú ẹgbàgbọ́ kò sáàyè fún wa káṣe kódà nínú àdáàt nínú àdáàt sábà bí tánàbí fi lè ṣe nǹkan náà wà àmánà yìí sọ̀rọ̀ lọ́wọ́ wa gbé lẹ́yìn kò wá ṣe tó ti so ẹ̀yin wá fẹ́ ṣe definitely ẹ̀yin mọ̀ ju ànábì lọ bí àwọn kan wọ́n làwọn ṣe tàájúdì ẹ̀ sunday tó ń bọ̀ yìí ó ń tàájúdì wá àwọn ìjọ pàdókò àdínì ẹ̀ aláàjì náà níjọ wọ́n làwọn sọ̀ ábà àbí ẹ̀ wáyé tó wọ́n fi ṣe é kiri ẹ̀ tó pé ẹgbà àgbàtánábì wà láyé kò sí òru nígbà yẹn ní sábà fi wà òru tẹ́yìn fẹ́ kí yẹn ànábì náà lóru tó rẹ pé ọ̀nà kan táà fi máa mọ ní àdáadáa lẹ̀ náà nílé òun náà ni tó bá wọn èèyàn kan tá a bá rí wọn tí wọ́n gbé kankan kalẹ̀ ṣe ẹ̀kọ́ ilé ìtẹ́ gbé kalẹ̀ yìí anábì òṣì ẹgbẹ́ ẹ̀yìn anábì òṣì anábì òṣì ò túmọ̀ sí pé a lè ṣe ẹ wá bẹ̀rẹ̀ pé sábàbí wo lẹ fẹ́ ṣe sábàbí tó sábàbí náà ah, sábàbí iná wa pẹ̀lú ànàbì ìlú ànàbì òfìṣẹ́ ẹ̀wọ̀ fìdáwò tí èèyàn kú fánàbì yìí tọ́bàjẹ̀ ní bàbá rẹ̀ àti ìyá rẹ̀ bàbá rẹ̀ kò bá wọn láyé ìyá rẹ̀ òun náà kò bọ́júmọ̀ ìyá rẹ̀ àwọn méjèèjì wọ́n jẹ́ mùsùlùmí àbí ókè àwọn ọmọ rẹ̀ tó kún fọ́ asára àwọn ọmọ rẹ̀ ẹ̀rí Ibrahim mẹ́ Qasim mẹ́ ókè àwọn sàábé náà kú nílẹ̀ ẹ̀rẹ́ ǹjẹ́ ìfẹ́ mú ní sábàbí tó bí ti ti yín sábàbí ẹwà fanabi ní ànábì ò ṣe ń tẹ́ ìṣe ń bẹ̀ dídí àrẹ ṣókẹ́lẹ̀ ilé ìjẹ́ ọ̀kan ẹlẹ́ẹ̀kejì nínú rẹ̀ òun náà ni algesiya alákọ̀ọ́kọ́ asọ̀bàbíyà ẹlẹ́ẹ̀kejì algesiya jíǹsù òun náà ni wípé èyí bá fẹ́ ṣe وأني فلا بد أن تكون العبادة موافقة للشرع في جنسها فلو تعبد إنسان لله بعبادة لم يشرع جنسها فهو غير مقبولة ẹni ìjọsìn bá bẹ́ ṣe tó dájú pé ìjọsìn yẹn nìyí irú ìran tá a mú wá kò sí nínú ìran ìjọsìn tọ́lọ̀sán kò lè lọ ilé ya ló ń bọ̀ yìí ẹran wo la máa ń pa lé yá ẹran wo la máa ń pa lé yá ràkúnmí màálù àgbò ewúrẹ́ tá a lè pẹ́ sí fún ilé yá bí yóò bá pẹ́ sí jẹ ó lè pàjẹ́ ò lọ́rọ̀ tó lékè àmọ́ kó wá lóhun pa <laughs> ilé yá kò pa ilé yá ṣáàlẹ̀ pa tòlótòló ń tán ní ká pa a ti mọ jíǹsù rẹ̀ a ti mọ rúùran rẹ̀ kẹ́nìkan wá ní pẹ́tọ̀ sábúrú mẹ́na tó ti anájò pa ẹṣin kò túmọ̀ sí báwọn lè pẹ́ṣù anájò pa tòlótòló kò túmọ̀ sí báwọn lè pa tòlótòló irú jíǹsù tí wọ́n ní ká pa kọ́ làwà pa irú jíǹsù irú ìran tí wọ́n ní ká òǹkọ́ ni àpá so a tún dáyé lọ mọ́ba rẹ̀ ẹlẹ́kẹta òun náà ni alqadriya alqadru òníwọ̀n òndíwọ̀n tó máa ní ká mú wá òun láàmú wá ìrun súbúyì rákà mélòó súbúyì mélòó zúrì nǹkan asúrì nǹkan mọ́gírí nǹkan ìṣáà nǹkan ìṣẹ́sìrí ọdírù òndíwọ̀ sanikamuwanu ààrẹ ramadan oṣù mélòó oṣù mẹ́ni oṣù kan tí àwọn wá jẹ́ àdúgbò ní ẹ̀ ní mẹ́ni ramadan ló yẹ n'ime oṣù mẹ́ni ẹ̀ẹ́mọ́ pé ẹ̀ wọ́n sì kidnap ní ilé àbí ọlọ́wọ́n jẹ́ kidnap mọ́ tó ti gba ramadan kò Ramadan tẹ̀ ní oṣù méjì bíbí àyè tó gbá wọn kan wọ̀nyí ẹ̀kọ́ nìyẹn fún wa láti mọ̀ pé òdíwọ̀n ìjọba béèrè lọ́wọ́ wa là mú wa àwa náà sì gbà bẹ́ẹ̀ tó bá ti di bí ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀run ìbádẹ́ni tó ṣe fọ́nrafọ́nra tó ṣe pátápátá tó ṣe ń gbé náà ní bíbí àní ẹ́ gbogbo náà ní bíbí àwọn njẹ́ ò bá ti tẹ́lẹ̀ bí ò bá ti ṣe nínú ẹ̀sìn yìí àdádálẹ̀ ni báwo lè darẹ̀ láàmú wọn ni kí ló burú bẹ́ẹ̀ náà kí ló burú bẹ́ẹ̀ nígbà tí àwọn christians wọ́n ń kó àwọn ọmọ wọn lọ ẹ́ wọ́n kó wọn lọ́mọ lọ káwọ́ gbéra kí ló burú bẹ́ẹ̀ ká láti kálẹ̀ ní burú ẹ̀ náà ni dídá kalẹ̀ yẹn gẹ́gẹ́ ló burú tó dé pé anábìsọ̀lọ́lọ́ ọ̀hún wà ní ìsẹ́lẹ́mù kò fi ẹ̀kọ́ yẹn lẹ̀ fún wa àyè sì mọ ẹ̀ṣọ́ ju ìyẹ́ ẹ̀ṣọ́ lọ àlè ìmẹ̀sì tó wà lẹ́bì sọlọ́lọ́ ọ̀sọ̀nà kódà tó náà mú wáyé sì fún wa hawa ẹni ìhùwà ilẹ̀ wà ṣùgbọ́n gbogbo tó bá fi sọ fún yín kòró kìí ṣe ìrọ̀ ọkàn rẹ̀ kìí ṣe tó wù ó ìjọ́lọ́ fi rán olóṣọ́kùn tí kò rádìí sọ́rọ̀ tí wọ́n lọ fún ẹgbẹ́ nǹkan márùn ún lè mú wá ló bá sọ di mélòó bá sọ di 80 ó sọ di 100 ó sọ di ẹgbẹ̀rún mo fà láyé láyé náà 1 billion lédè kò fẹ́ kó kidnap rẹ̀ wá béèrè pé anáníwá sọ́nkà àdúrà ó pọ̀ jù mélòó ni ọgọ́rùn-ún ni nígbà tí ó bá ti ju ó fẹ́ kó ju ọgọ́rùn-ún lọ kò ní wulẹ̀ ká èyí náà ti tó èyí náà ti tó tó ohun tí wọn dábà béèrè lọ́wọ́ wa kò gbọ́dọ̀ jù bẹ́ẹ̀ lọ ti tó dẹ́ pé tábàárẹ̀ nìkan tó bá lékún àwọn ọ̀rọ̀ wákàtí márùn kódà àwọn tí wọ́n ṣe bídíà gan wọn ò orí wọn ò dàrú débi wípé kán wá lékún ìrún wákàtí márùn tó tẹ́ bá bẹ́ mú wọn ẹ máa kí sí wọn kí ló dé ẹnìkan tó bá yàrá kà mẹ́rin kí ló dé àlẹ́ ìfẹ́ kò kí ló dé ànábì kọ́ wa bẹ́ẹ̀ ànábì kọ́ wa bẹ́ẹ̀ náà náà lò ó àbí tó sí àtọ́ ń bẹ láàrin ọ̀rọ̀ yàtí násìlá ni ìtọ́ ń bẹ láàrin tó ẹ lè mú wọlé so eléyìí ó jẹ́ ẹlẹ́kẹta ẹlẹ́kẹrin ó náà ní alkaikiya alkai ẹ̀fìyẹ gbogbo tó bá ní ká ṣe inú ẹ̀sì pátá alẹ́ ni ó kọ́ wa bá ti ṣe kai abẹ́ṣàlùwàlá ìsáàlùbá ẹ̀ṣẹ́ ṣe máa tú àlùwàlá sí ẹ̀bẹ̀ baptism táwọn mùsùlùmí ọmọ baptize wọ́n tó kírun àwọn èyí baptize o a máa ń ṣàlùwà láká tó kírun ni àwọn orientalist ìtumọ̀ tán fún àlèwòjú nìyẹn tipẹ́tipẹ́ ọlọ́kọ̀ bá lékún dáadáa ìjọba Saudi àti gbàmà fásitì Arabia ọ̀pọ̀lọpọ̀ àwọn kọ̀ọ̀rọ̀ ní tí wọ́n tú náà túlẹ̀ nìyẹn ọlọ́ni yá yíwọ́ lẹ́bí náà nínú ìlàkọ́mtí ìlàsàlá fàṣílò ojú wa kún wà ní óyé wú bìlì when you start to pray you have to baptize tó gbó jọ táwọn christian tí wọ́n ṣe sáà baptize baptism of sin islam dáàmọ́ ṣe àkámọ́ ṣàlùwàlá òun náà ni náà àlùwàlá táwọn ṣe yìí alábìtì kọ́ wa o sọlọ́mù àwọn àlùfàlà ètùkọ́ wa o o lè máa dámi fúnra rẹ sọ́wọ́ kó sì máa ṣàlùwà lákó sí pé o sì lè gbómi bẹ́ẹ̀ nìkan kó wọn bẹ́ẹ̀ dá kó wọn sì máa ṣe àbí àwọn mi ṣe bẹ́ẹ̀ àwọn tàbí máa dámi sí lọ́wọ́ ló sì máa ṣe tó kó wà láburú mẹ́ táwọn bá ní rọ́bọ́ọ̀tì rọ́bọ́ọ̀tì tó dúró síwájú wọn báyìí tó sì pọnmi báyìí tó pọnmi sí wọn báyìí àti ṣàlùwà ìlà burú mẹ́ tó mímọ̀ kò lókín ìlà kò lókín àbí ẹrú ọlọ́run ló ń bomi lọ́sọ̀rọ̀ nǹkan burú bẹ́ẹ̀ tó yé ṣe bídíà wọ́n ní òkè tẹ́ bá sọ pé bídíà ni nítawọn ṣe ẹ̀yin náà ń kọ́ ẹnu robot ẹbí ṣàlùwàlá wọ́n darí ẹ̀ láàmú títí kò pọ́n dandan kódà sí kó wọn náà ló mọ̀ ọ́n dání sílẹ̀ lọ́wọ́ àbí kò pọ́n dandan èlò ló robot arábìsọ̀lọ́lá àwọn èèyàn máa ń dẹ́mítà náà rí lọ́wọ́ fún ọbí ṣàlùwàlá ló kó wà lábúrú mẹ́ kódà o lè jókòó báyìí kí rọ́bọ̀tì ṣàtọ̀ kó ṣàrànlá fún ọ tó fi yé kò sí ìyá kò sí òsì òsì kọjá àlà o kàn jókòó báyìí náà ni o sì ó pé ọmọ kò bring your hand o sì ń ṣe fún ọ bring your head yóò ṣe lọ́tọ̀ <coughs> so ibi kíbi kó méjì wá tó bá jẹ́ ẹ́tàrà òjò kí láburú ń bẹ̀ kí ẹ̀ṣàlá lójò àwọn àwọn lójò òjò ń pa wá àti lọ mọ́síláṣí àwọn wúmi àlúwàlá lójú ọ̀nà omi ń bẹ̀ àwọn aláàlò àbí òjò ń rọ̀ mọ́síláṣí ní ojú ọ̀nà mọ́ṣàláràyìn sílá wọ́n tó dàbí ìṣe mọ́jẹ̀mú alimohim ní makulokin ilá makulokin ẹrú ọlọ́run kan náà ló bòmí tẹ lọ́wọ́ àjí ẹrú ọlọ́run kan ọ̀hún náà tó gbọ́dọ̀ tó rárí bíjà ṣùgbọ́n o ò níwò torí pé o ti ní rọ́pọ̀tì tó fẹ́ ṣàhán fún un kálùwà lẹ́ẹ̀wá yàtọ̀ kó wá tẹ̀lọ̀ ọ̀la ní mẹ́jọ mẹ́jọ kó wá sí mẹ́sàn-mẹ́sàn àdúgbò o ti ẹ̀wù lọ fẹ́ bí ẹgbẹ́ fọmọ́ ẹ̀yìn ló gbé fún mú rọ́bọ̀tì kó mọ́ bẹ́ẹ̀ fún ẹ̀yìn olóṣà lù wàlá àbọ̀wá wọ glọ́ọ̀fù onírọ́bà ó wọ̀ ọ́ sọ́wọ́ bíyà ó fẹ́ fẹ́ tó um, kò ní lọ sọ pé alkaifiya mọ́jẹ̀mú kan tá a máa wò ní gbogbo jọ nífi máa ń nira fáwọn bíbíà ara ah, kí ló burú jù ẹ mọ́lùmọ́ bí dáa ṣe mọ́lùmọ́ bí dáa ṣe mi ò

a sì mọ yọ́jẹ̀dẹ̀ díẹ̀ àbí abẹ́yẹ́dẹ̀dẹ̀ díẹ̀ náà ń tó kó ń tó pọ̀ ló pọ̀ ká máa wá mọ dẹ̀dẹ̀ díẹ̀ sunday lẹ́yìn ti ẹ̀yìn náà friday ẹ̀yìn náà ìyá ọgbọ́n yẹn káńsù ńdọ́ wo monday alhamdulillah ìkànnì ẹlẹ́ẹ̀kejì anájú máa ń gbà rẹ̀ níjọ́ wo monday monday ẹ̀yìn náà bá ti ti yín every monday lẹ́mọ̀ ṣe àbí kèsì yẹn náà kàn ókè anájú ṣe tọ̀ kí ànábì ṣe ń mẹ́gbà náà wọ́n ló gbáwẹ̀ alhamdulillah ẹ̀yìn ẹ̀mọ́ gbáwẹ̀ ìjọ monday kánábì lùlù kò lùlù tó kóyànjọ kò kóyànjọ àdẹ́nà dìde a padà a máa pàdé tó bí a padà pàdé pé kullu bidi'atin dalalah sharr gbogbo bídí àlùlé àbúrò rẹ̀ so ọ̀kan ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ni azamaniya <clears throat> àsìkò táìmù tánbáníká ṣe nǹkan là máa ṣe tó ti yé ọ̀rọ̀ àbí karabanẹ́ gan ó ti kú sí ẹ̀rí yóò pàdé ọlọ́run pẹ̀lú aburú tó dálẹ̀ nínú umma ọmọdé arábáwá ni òun ẹgbẹ́ àwẹ́ títí ẹ̀ nínú Ramadan ìmọ̀ àgbà ń táìmù tó wù ó sì máa ń sọ pé kò sígbà tí wọn lè gbàwé ó lè gbé jẹ sí dìsẹ́mbà kọ́nà ó lè gbé sí zùlíjà ó lè gbé sí muharam ó lè gbé sẹ́nitàì ẹni bá ṣe bẹ́ẹ̀ àdáadáa lẹ́nu torí pé táìmù tọ́lọ̀ ní ká jọ sí yẹ anábì sọ wa sọ́nà máa wà ní ìpínlẹ̀ ilé rọmọdánì ọmọ ìṣe yìí dàbí kọmọ ṣáà àṣáà mọ́kànjẹ́ ṣáà Ramadan fàlẹ́yẹ̀sùn ẹnikẹ́ni tó bá rọ́ṣù nínú yìí tó sì yọba tó gbọ́rọ̀ yìí fàlẹ́yẹ̀sùn ẹni ẹ̀kọ́ gba àwọn Ramadan lówó ló ṣe ti àwọn ẹtì ẹ sí ìgbà tó wù ọ́ ó ti ní time ó ti ní zaman tó jẹ́ kò sí súbú ìlàsìkò súbú yìí ó wá kí lásìkò tó wù ú ìtìfàk ẹni yóò nínú sófi àwọn àfáà mi kan tó wò pé ó wà nínú lásán ó tó kì náà àmọ́ lọ́wọ́ nígbà ẹni wọ́n kò pé ọlọ́wọ́ nígbà lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n bí táwọn kan ti yà ní pé ẹ̀ẹ́ kó lè sábà deterrent punishment fún bí mọ àwọn tó bá ṣe mọ̀ pọ́lọ́ òní dá o <laughs> torí pé òkín táyì wọ́n ní sọ̀rọ̀ láti ṣubú yìí òkín zúrì wọ́n ní sọ̀rọ̀ láti zúrì òkín ní ìṣáì wọ́n ní sọ̀rọ̀ láti mọ́gírìbì òkín ní átìrì wọ́n náà wọ́n lójú so táìmù yẹn ni ó pàtàkì púpọ̀ ṣùgbọ́n bí yẹn bá ní àwíjàre tẹ̀sí gbà wọlé àbí sábàbí kan ẹ̀sìn gbà wọlé ẹgẹ́ bí sáfàrù ìrìnàjò a máa fa kíyàn kí ìrun méjì pọ̀ tó fi lé ní àsìkò ìkíníkejì wọn àbí mọ́tọ́rù ojú a máa fa kíyàn kí ìrun méjì pọ̀ eh, eh, zuri àti asiri mọ́gírí àti ṣeré àlọ́mọ̀ yóò wá ń kùránì anábì sallallahu alaihi wasallam òun ló lè ṣàlàyé ẹ̀fún wa ó tún júwèé so àsìkò tó máa ní kẹ́sì nǹkan jẹ̀mọ́ ó pàtàkì tá a máa ṣe tó ti yé ṣùgbọ́n nígbà míì nǹkan mi lè máa ní ó lè máa ní àsìkò nínú ọjọ́ tó ti yé ó lè máa ní àsìkò nínú ọjọ́ bó la wá ṣe ìyẹn máa fa ìyá láàrin àwọn afẹ́sìn bí àpẹẹrẹ anábì sallallahu alayhi wa sallam ó ní kullu ghulamin gbogbo ọmọ tá a bá bí tó wáyé murtahana bi aqiqatihi ọmọ ní mọ́gẹ́jì ni àti dógò ni pẹ̀lú ẹran ìkómọta pàfún tuzba wa ó wá díjọ́ kejì àlìyámọ̀ sáàbẹ̀ ọjọ́ kejì wá pé nígbò wá nì lórí yé sí láàárọ̀ nì ọ̀sán nì àbí alẹ́ rẹ̀ bí àpẹẹrẹ èyí ni friday àbí ọmọ tá a bí ọmọ tá a bí ní saturday tẹ́gbẹ́ èyí ọmọ tá bí ní saturday náà kọ́ ni ok ọmọ tá bí ní àtàkọ́ mọ́ta bí sunday ní òlàkíkọ́ rẹ̀ saturday alẹ́ta wà yìí àti wàdálẹ̀ àbí ṣàlẹ̀ pẹ̀ran masala mọ́sálà kan nìyẹn ní pé àlẹ́lú kọ́bílẹ̀ nahar nahar lọ́rẹ̀ mọ́sálà ọmọ pẹ̀ran bára súnmẹ̀ àbí ṣàlẹ̀ pẹ̀ran kọ́bílà súnmẹ̀ yẹ̀rì pé bára gbòòrò bí ṣan òòrùn ti wọ̀ àti sílé ìgbẹ́sẹ́lá àfíà láàrin ìrànfàdì kẹsìyẹ oná ló jẹ ẹranléyà kí lórúkọ ẹranléyà ní kéwú alhadha ọdọ̀híyà dọ́híyà ọdọ̀híyà orúkọ ẹranléyà ó ní ṣe pẹ̀lú orúkọ àsìkò tí wọ́n ní kápá àsìkò náà ní kápá àsìkò dùhà náà tá a bá wò ó ṣe rẹ́fùdùwà ní kàlàgbà ní ẹ́ so akọ́dùwà bìdáyà tẹ́lẹ̀ ló lásìkò bẹ̀rẹ̀ ní the first day aliyahun asir ọjọ́ kẹwàá yamun nahar ọjọ́ ọdúnra gangan ọjọ́ iléyà gangan tó ti yé bí yóò bá pẹran akọ́dùwà ló ti bẹ̀rẹ̀ àmà wa pa lọ bẹ́ẹ̀ létò lékè three days lẹ́yìn ọjọ́ iléyà pẹ̀lú ọjọ́ ọlọ́ iléyà ọjọ́jọ́ mẹ́rin wọ́n pè àyàmù kí ni àyàmù dẹ́bìṣì àyàmù dẹ́bìṣì àyàmù tẹ̀ṣíríkì ọjọ́ jíjẹ ọjọ́ bó mú ọjọ́ jíjọ rẹ̀ ókè táàlì pẹran ní alẹ́ ìkọ́nú àwọn ọjọ́ ìrànlẹ́yà mọ́sálà kìláfíà ni àmọ́ kò sáburú mẹ́ ẹ̀díyé ó fà ilẹ̀ ìṣáàlá ara fa àwọn ní ìgbà àwọn mí ò gbà àwọn mí ò àìpẹ̀ràn àìpẹ̀ràn lóru ó sì máa pẹ̀ràn yá lóru ọ̀sán làmọ́ pẹ̀ràn léyà àbárọ̀ tó ti kò láìsí méjì ìṣẹ́rí kan wá pàtó tó ṣe léwọ̀ kò sí ẹ̀rí kankan tó wá pàtó tó ṣe léwọ̀ tó bá rí bẹ́ẹ̀ lókùnbà tó ọlọ́run ni wẹ́kùrù máa fi ẹ̀yà mi máa di ìdájì so àwọn ọjọ́ náà máa ń fa ọlámi tọ́ èyí tó wá burú òun ni pé tọ́ àsìkò tí wọ́n ní ká pẹ̀rẹ̀ léyà àti mọ́ yàmù náà àbí àti sàlátàtò àyíyá mi bàdà ọjọ́ mẹ́ta lẹ́yìn ẹ̀ ẹnìkan wá pẹ̀rẹ̀ léyà before ilé akújọ́ mẹ́ta ló ti pẹ̀rẹ̀ léyà ti tiẹ̀ ti pẹ̀rẹ̀ léyà ṣe súnà nàìjíríà àyìn tàà mọ́ ní ìmọ́ kóró bí ẹni pa ní ẹmọ́lẹ̀ ẹmọ́lẹ̀ ẹmọ́lẹ̀ ẹmọ́lẹ̀ lára táà a sì tàwá fún ṣùrù pẹ̀tì láti gbogbo mẹ́ta mi sí rẹ̀ kẹ́kẹ́ pẹ̀lú bí bídíà ni mi mọ̀ lágùn kí ló dé mi sí rẹ̀ kẹ́kẹ́ bàdá ni nóò ṣe sùúrù tí o bá lè bàdá ẹ̀ nìkan àwọn yòókù náà àwọn òṣèlú wọn ní keep short o wọ́n bàdá wọn náà là ní ní láti wo pé ṣòro ṣòro ṣòro bá wo ṣòro bá wo tí kò mọ̀ ní ó lè mọ̀ mọ̀ ó lè mọ̀ yìí ó lè mọ̀ kọ́ ní ó zùrù wọ́n kò ní wọ́n bá dáàtọ̀ ní gbogbo síse gbogbo àdúgbò rẹ̀ local government yẹ àwọn mẹ́ta pé lọ́wọ́ ṣẹ́kù wọ́n rí àwọn ọmọdé ló sọ́nà ẹmọ̀ òsìrì òsìrì ó mọ̀ àwọn ọ̀rẹ́ àwọn mẹ́ta pé àjẹ́ ah, ah, òsì furasí wọn náà àwọn àti ìjẹ́ ń wò pé gbọ́gbọ́n ò gbádùn champion yìí olùkan lámísí náà yóò wà kó mọ nobody náà wọ́n jẹ máa aláàdì farabalẹ̀ ṣe kéèkè sìn ló yẹ kí ká má farabalẹ̀ kéèkè sìn sáláfẹ́kọ́ ló bí ọ bèèrè ìtìfàk ìjìmọ́ wà lórí ẹ̀bí sáláfẹ́kọ́ ló bí ọ àwọn sáláfẹ́ bí inú àwọn orin kiri wọ́n ló ń kà wọ́n ló ń kà tí sáláfẹ́ bí o ń bí díà ló bí ọ tẹ́bíyé ó farabalẹ̀ farabalẹ̀ ilé tó tó lọ ilé tó ń bí díà ni ẹjọ́ sọ pé òun lọ ilé tó ń sún náà àá ó dá mi lójú tó ní ilé kó súnà ní mo lọ ọmọ sín ni ọmọ sín tó wá farabalẹ̀ tó in tó in tí ó yé wọ́n gbà kan tó ń lọ tó ń bọ̀ nínú bídíà ó yí àwọn èèyàn kan nígbà wọn ó sì yá àwọn kan ó wá náà náà kúrò ń ó farabalẹ̀ báwọn èèyàn èyí ò ní kí polongo náà gbogbo farabalẹ̀ wọ́n gbogbo lẹ́yìn ó dàbí ẹnìkan ní fifty thousand olóhùn wò ní gbogbo orí mẹ́rin Saudi Arabia òun ò rí mùsùlùmí kẹta àfòun lè kan ẹni tá a sọ yìí ó dí lábẹ́ wọn ni o ẹ̀wọ̀n ló ti dé o olóhùn ọ̀rọ̀ òun ni wọn wọn nìkan náà ni mùsùlùmí ẹgbẹ́ ni ẹ bí ẹ bá lè sọ bẹ́ẹ̀ ní Saudi arábíkó gbogbo ilé ayé oríkan ni tó bá ń sọ ní definitely ṣe bọ́wọ́ kèfèrí lókò náà nù gbogbo àwọn kan wọ́n jẹ́ mọ́ onídi ìfarabalẹ̀ ìyẹn máa ń ní ìfarabalẹ̀ pẹ̀lú àwọn èèyàn ìdẹ̀ṣirò àwùjọ náà pé àìmọ̀kan ó gbalé gbogbo àìmọ̀kan ó gbalé gbogbo àìmọ̀nìkà fún láti kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn ó pọ̀ fáwọn èèyàn ẹ̀wọ̀n ó yẹ kí mọ́síláṣí kó kún dé ìjọra àbí àwọn kò rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́fà dìgan dìtẹ́ǹtì ẹ̀lọ́lẹ̀ lárọ́wà dìtẹ́ǹtì hálùkọ́ àwọn àgbà fáàrẹ́ ti máa rí tẹ́rọ òkú ọ̀bẹ́rẹ́ òṣèpọ̀ nílẹ̀ àwọn tó wà ni wọ́n oṣù mọ́wọ́n gbajúmọ̀ ìyẹ̀mẹ́rin ìyẹ̀mẹ́rin alẹ́ ní sáwọ́dí ẹgbọ̀n bẹ̀rẹ̀ pé altari 6,000 àmọ́ sáwọ́dí ọmọ tàbí yẹ̀ dídáwọ́dí Khalifa Zawi tó bá jẹ́rù màrùn ọmọ tó jẹ́ bẹ́ ó lọ́wọ́ ọmọ dọ́gbẹ́ Fawzani ẹ̀yìn tó mọ Fawzani ní ọmọ àbúlù bàbá tó yóò bára balẹ̀ pẹ̀lú àwọn ẹgbẹ́ ẹmọ ẹ̀yìn dẹ̀wà ní sáwọ́dí dẹ̀wà ní Nàìjíríà ẹmọ Sheikh Fawzani òun tó wá bá wọn gbé lójú méjèèjì ogójì ogójì ọdún ọgbọ̀n ọdún kò mọ̀ wọ́n kílẹ̀ ìṣòro èsì irú wọn sì pọ̀ bẹ́ẹ̀ tó túmọ̀ sí pé spídì tí yàn ń lò yàn kí yàn tẹ bírèkì díẹ̀ èyí ó pàtàkì so ẹlẹ́ẹ̀kẹfà oní àní alimakani alimakaniya ààyè tíṣẹ̀rí àbá mú wá wípé ká ṣe nǹkan bẹ́ẹ̀ ààyè náà láti máa ń ṣe é tẹ́tíyé lẹ́yìn ọba tọ́wá fún ìlú olólè lọ nàìjíríà yìí wọ́n ní kan bẹ níjẹ̀bú òde ní òtí ìlú ọsọ bẹ́ẹ̀ ni wọ́n ní ẹ̀fẹ̀ ìsíkàtà tẹ̀mọ́lìjì ó wà mẹ́ tọ̀ tó ń gbà sí sáájú sọ pé kò sáájú fún ara ta ẹ káwọn ẹ̀mọ́ gba ẹlẹ́sìn ẹni tó òde lórí ajì ó dáwọn èèyàn pé ó lọ wà dé wà ní wà fún ìgbẹ́kẹ̀lẹ̀ àmìlẹ̀ ah, ìsáàdì ìjẹ́bú òde rí wọ́n ti disqualify yẹ ó gbádùn wọ́n lọ gbádùn ájì ìjẹ́bú òde rí mọ́lẹ́dí ṣe tọ̀wáfù rẹ níbo ni Abẹ́òkúta tọ̀wáfù àbọ̀mọ́tò sọ ni alimọ̀tọ́tọ̀láhà ó ti ní àwọn àsìkò àwọn àwọn ààyè mímọ́ tí wọ́n ṣàlẹ́ṣà fún tó bí yé àṣùlhánàlá ah, bí ẹ bá dé ajé yóò rí ẹ̀sìn ẹ̀sìn àwọn èèyàn ẹlẹ́ni wọn ní kò wà lárafa ìdúnà lárafa ajínà sí àrafa ó sì fẹ́ kí kóhun di aláàjì bóòlù ó ti jáde wọ́n nìkan lọ jùkú alóhun ọ̀lọ́ bóhun ti ṣàwọ́sù bílá ìbílá ṣiṣẹ́ ìrìnà bí méje oníbi èyí ti káàpù nígbà láti máa ṣe inú ṣọ́ọ̀bù ẹ́ inú mọ́tò torí pé kò síbi tí dídí lè fi ẹ̀dẹ́ ẹ̀rẹ̀ lò míì tó bá ní human jeep ó lè kó sí nínú alọ́ọ̀sì ti káàpù tẹ̀gbẹ́ ẹ̀kẹ́ tó lọ sí nínú gbó wọ́n ti kálúwà èròǹgbà wọn náà ni pé ìtìkáàfù làwọn ṣe wọ́n ṣe kálúwà nínú igbó ìtìkáàfù nínú igbó bí ẹ bá ṣe ìtìkáàfù nínú igbó kò ṣe ìtìkáàfù bí ẹ bá ṣe nínú mọ́tò kò ṣe ìtìkáàfù tá a bá ṣe ń lé àti ìtìkáàfù alábìnrin láà ìtìkáàfà ìlà tó túnmọ̀ sí pé àwọn mọ́ṣíláṣí yóò kún kọ́ ààyè ìdí káàkù ní ó kéré jù ó ṣe ìdí káàkù mọ́ṣíláṣí kọ́nà kọ́ mọ́ ju mọ́ṣíláṣí ẹ̀yẹ̀ mẹ́rin márùn lọ tó ti yé alìbásílù mọ́sílù wáyé ìdí káàkù ní ṣọ́ọ̀bù ọmọ akẹ́rẹ̀ ẹ̀mọ́ni àwọn ẹmọ́dé ṣọ́ọ̀bù ní ìdájà ìdájà ìwọ́dé mọ́ ṣe ìdí káàkù lọ ọlọ́ni wà láti bá ṣe rúrú náà wà á ń tún ákì fún náà fi masajid ọlọ́ni ẹ gbọ́dọ̀ súnmọ́ àwọn ìyàwó yìí nígbà tẹ́ ẹ bá ń bẹ̀rẹ̀ tó ń ṣe ìtì káfù ní inú mọ́sálásí wà á ń tún wà ó lè hà wà ó ibi tá wà wà ibi tá ń ṣe ṣùgbọ́n ní ṣe àti ìtì nínú ní stadium àwọn nǹkan wọ̀nyí ó tọ́ka pé àwọn àyè kan bẹ̀ tó dá pé ibẹ̀ ni ìsìláàmù ní ká mú jọsìn wá àláǹfààní ká mú jọsìn wá níbò míì àti láwọn èèyàn lára ẹni tọ́wáàfù àbí lára ẹni tọ́wáàfù kò sí àyè kan láyé ìdájí tọ́wáàfù àbíbú ó lọ mọ́ká ọlọ́rẹ́wọ̀ Ibrahim àtọ́hìrọ̀ bẹ́ẹ̀ ti yẹ lè tọ́ والعاكفين والركع السجود ìwọ Ibrahim àti Ismail ẹ̀mẹ́dẹ̀dẹ̀ ilé wọn náà lọ́dọ̀wọ́ yìí ẹ̀fọ́mọ́ mẹ́lẹ̀lẹ̀ anjáàs tẹ̀tí yé mẹ́lẹ̀lẹ̀ anjáàs kúrò níbi gbogbo ìran ẹ̀gbin gbogbo ìran ẹ̀gbin ẹ̀gbin ṣíríkù ẹ̀gbin kúfúrú ẹ̀gbin bídíà àwọn ẹ̀gbin àfojúrí ọlọ́nìkẹ́ ẹ̀fọ́mọ́ ẹ̀fọ́mọ́ fún àwọn tani ilẹ̀ àkìfì yìí àwọn máa ṣe kíni èjì ká tó ti yé àwọn tó fẹ́ kírun àwọn tó ti tọ̀wá bọ́lọ̀ ń sọ nìyẹn ó wà lọ lọ ìjẹ̀bú òde lọ sí tọ̀wá fún bẹ́ẹ̀ jẹ̀mọ́ bẹ́ẹ̀ bá dẹ́yìn wo kò sí ṣe ó ṣe bídíà ṣùgbọ́n ṣáà lè bá dáa rẹ̀ alátòòlù mọ́lẹ́dínbọ̀ Ah, bàtà ní kò sí ní ayájì ní Saudi mo sì lọ́jẹ̀ bóòdù mo lọ sí ayájì mẹ́ kódà mo sọ áfùgọ́ kódà sọ fábọ́dọ̀ àgọ́ musa mẹ́ ẹ̀mọ́ ti sọ ah ẹ́ẹ̀ ìdàn sáàtọ̀ mo tẹ̀lẹ̀ mo bá nǹkan ó súnmọ́ fẹ́yà pé wèrè ló ń bá sọ̀rọ̀ ó lè jẹ́ wèrè ah, ṣẹ́wà ókè èmi gangan ní jẹ́pẹ́ jẹ́ káàrọ̀ lọ́wọ́ ni kàtà ipa fámílì ẹgbẹ́ gbọ́dá yín ó tutù ó ọkà ni ah múkútẹ́dì akọ̀kọ̀lọ́ múkútẹ́dì ìwọ èmi múkútẹ́dì gbogbo àwọn kan wọ̀nyẹn níbi farabalẹ̀ tó ìtìfáwọ̀ àbí àwọn ṣòro àwọn ọmọ wa ní àkàrà díbẹ̀ jẹ́mọ́ ìrẹ́pẹ́ bíbíà definition tí a mú wá yìí very simple and direct ìdáàtú ìdáàtú ìmú nǹkan tuntun wá ọ̀wùlìn ọ̀rọ̀ tuntun ọ̀rọ̀ tuntun ọrọ tuntun pọ̀ sáwọn èèyàn mú wá nínú tuntun kódà ó lè jẹ́ ọ̀rọ̀ tó ń fún ó nínú ṣùgbọ́n a mú wá níbi tí ò yẹ ká ti mú wá as-salatu khairu min an-nawm ṣe kò sí lẹ́sìn ni mọ́ lámọ́ wí àṣùbá ni ó kí wọ́n wá pè ń zó wà nínú àwọn yẹn ti sùn lọ as-salatu khairu padà mo ní pé súnà ibi ká fi jáwò yẹn ní bídíà bídíà ló ṣe láìsí ìbejì àmọ́ ṣóhun gbogbo tí wọ́n dé ní bídíà step two nìyẹn tó kí àwọn òfin kí ló burú jù mẹ́ ó burú ti dé alábìlẹ̀ lómi pé kí ẹ aláìsọ ní kẹ́rin kan mọ́ sọ ó ti níbi tán ní kan fi há àbí abákan ní afá gbogbo ẹlọ́kọ lẹ́mọ̀ pẹ̀lú bídíà gbogbo ẹlọ́kọ̀ọ́ ọ̀rẹ́ mọ́bìnú gbogbo ẹ̀rẹ́ bí díà kánábí bá tí ò bá ti ṣe tí ò fún wa nínú lànà nínú ìjọ tí ó ń gbàgbọ́ bí díà ní ẹ̀sìn mọ̀ wọ́n lè tó bá tó ṣe ẹ̀ ní ilẹ̀ tó fẹ́ kó tiẹ̀ rí fún wọn. wọ́n á mú àpẹẹrẹ tó lè jọ ẹ̀mọ̀ àwọn àpẹẹrẹ kan bẹ ẹ̀ bá ti ju àì ọ́n dì méjèèbù ni so ọ́n rí jẹ́ tébù náà ó lè gbàdánù ó ní àbàdàn bá ṣe kábàrà kí ẹ̀ máa wí hana fa irin bai da wani Allah wa ta faru da ni muna wajen ni أعوذ بالله من الشيطان الرجيم كما مو مين بس صبح شكل جاكو جاكو نية تبي عارف إنك عارف وشروط جاري káwọn sọ̀rọ̀ jù kálẹ̀ àwọn ilẹ̀ ní tírèkì olórí ibú mọ́mù nìyẹn because it just common knowledge common knowledge so ká mú ọ̀rọ̀ tẹ́sì mú wá tó rinlẹ̀ ká fi síbi tẹ́sì òtí ní ká fi sí onípàdà bí ò fi síbẹ̀ bídí àlẹ́ ká kóra wájọ fásàlásù bídí àlẹ́ má sọ pé ìtẹ́ǹtì ńlẹ̀ ohun tó dáa ni yes ìtẹ́ǹtì ńlẹ̀ lè dáa gbogbo tó bá dáa nínú ẹ̀sìn pátápátá kò sí nǹkan tánà bí òṣìwájú wa èyí tí ó sọ tẹ́bí ẹ̀ẹ́sì rí sábà bí tí ò fi ṣe ẹ̀ẹ́sì rí ìmkàníyà ṣíṣe rẹ̀ ó lè má sí fún tó bá wà fún ní yóò ṣe tó mú lẹ́ṣin wá mú mi wá tẹ́wà tọ́ka ìṣe ẹlẹ́ṣin súná ẹwà lẹ́bọn súná tó ní kí náà kà ń bẹ́ ẹ afáwọn aláyé ti pọ̀ ju òkè sọlátì pàtí ti dìgbò rẹ̀ sọlátì pàtí wẹ́dìgì yẹn ò ṣe pọ́blẹ́mù á kà àgbéjáde jẹ́rù máa ní bẹ̀m̀bẹ̀ táwọn ẹ̀ka fún wa ètí alì harazim tó jọmọ kẹwù amadu tijani tó gbà lẹ́nu amadu tijani tó sì kọkalẹ̀ nígbà tó láti fàtí tàbá wa kà tán alhamdulillah àwọn alùsùn náà sábà kà ní ètí ẹ̀ka ni tó bí ọ̀rọ̀ àgẹ́gẹ́ náà nìyẹn ti sọ ní sáfì ọmọ ìkọsọ̀ láti fàtí àbá ba ka kàmọ́lù sọ́dà arabia kí wàá ní ìdúmọ̀ a ìdúmọ̀ ibi ẹ̀rí bá lọ lọ ọlọ́wọ̀n nípa dánwò yẹn kàn wọ́n sáwọ́dí títí yé so ẹgbẹ́dọ̀ kò tí ẹ̀ sẹ́rì kankan wọ́n kọ́kọ́ pẹ́ kọ́ kàṣà dáadáa nígbà tí ìṣàrẹ̀ mùsùlùmí ó sì dámi lọ tó jẹ́ máa ó dọ́wọ́ wa nígbà tó pé ẹni ọ̀rọ̀ àbí ìṣe tó bá ti wá ní tuntun nínú ẹ̀sìn gidi àyè anábì ṣe nǹkan ó dé bó ṣe ṣe sallallahu alaihi wasallam nínú ìjọsìn ó sì tọ́ka wa sí ó kí irun ó gbá àwẹ̀ ó yẹ náà fílà ó ṣe gbá ó ṣàwó nínú àwọn ìjọsìn bó bá ṣe sí bẹ́ẹ̀ làwọn ṣe ṣe nǹkan àwọn àláàdà títí ilẹ̀ ṣe lè rí ọ̀rọ̀ kan pàtó òkè afẹ́fí ìyàwó ọmọ wa lóbìnrin afẹ́fí lọ́kọ̀ gbólóhùn ẹ̀ lẹ́bìnrin ká sọ gbólóhùn alábìjà tó mọ lọ́kọ̀ àbí gbólóhùn lẹ́rí ẹ sọ pé zọ̀wọ́jì túká ha arábìnrin sọ gbólóhùn kò ní ká sọ kọ̀bílì tù kò ní ká sọ but nínú àwọn ìṣesí arábìnrin kan wá bá nàbí sallallahu alaihi wasallam ó dùn ànábì ó wù mí ànábì ní rárá ẹnì kan wá dìde ó wà ànábì dákun fẹ́ẹ̀fẹ́ mi ànábì ní kí lọ ní olóhùn ní gangan o bó wà ní kùránì nǹkan ànábì ókè the white sugar mo ti fẹ́ fún ẹ̀ lórí kò sóbìn dáná bí ó lè jẹ́ wà lẹ́yìn fún sallallahu alaihi wasallam lára ọkà fọ́ yíṣù rẹ̀ ni mo fẹ́ fún ẹ bima ma'aka min al-Qur'an pẹ̀lú tó onílọ́wọ́ nínú Qur'an sọgbọ́lọ́wọ́ zọ̀wọ́ṣù tọ́lá yóò sọ̀rọ̀ yìí àwọn afáàbí tìmú zọ̀wọ́ṣù ká mọ̀lẹ́kṣù ká àwọn gbọ́lọ́wọ́ yẹn ni wọ́n tìmú pé gbọ́lọ́wọ́ tíyàn gbọ́dọ̀ sọ ni tíyàn bá jẹ́ lárúbáwá kìí ṣe ẹ̀yin náà sọ lò nírí ìyàwó fẹ́ confam

láwọn láàrin ìṣẹ́jú márùn-ún ó sì rí màtọ́kàrà pé gan kò ní ní wéèkì mọ́ <coughs> màtọ́kà padà wá láàrin wà já wá ìjì túkà ọkọ̀ tó rí rẹ̀ bá pín ó gbàgbé bàbá yóò sí communicate reality jẹ́ ní ó sí communicate ó sọ ti lámì ní àtúwọ̀ ni àtọ́ ah, mo ti fẹ́ fún ọ mo ti fẹ́ fún ọ mo ti yẹ̀ǹda rẹ̀ fún ẹgẹ́ bí ìyàwó rẹ̀ gbogbo ẹ̀kọ́ ta máa ń lọ nílẹ̀ Yorùbá ṣùgbọ́n ọgọ́ra àwọn àfá àwọn ní ìpìlẹ̀ onáàkiri àlọ́rọ̀ àṣàmì kò sáré ti kàn tó wálé lórí irun tó kílẹ̀

èèyàn àṣà ayé ni lókùgbà táṣà ayé ò bá ti kó jẹra bá ẹ̀sìn bí àwọn àtàkà ń bẹ wọn ni ṣé wọn ni wọn náà sì ti mọ̀ nínú àṣà àwọn ọmọ ń lò wọn ni òkè ọjọ́ méje ó fi jẹgbà kòbókò méje méje fúnjọ́ méje ó máa lọ ó mọ̀ lọ tìlí rẹ̀ gba abẹ́rẹ́ kòbókò fún seven days láti tọ́ka pé àwọn ti yọ̀ǹda òtídọ́kọ́ ẹ̀yẹ ti kó dọ́lárò báyà ìyọba múlẹ̀sì ṣùgbọ́n tàbí fi hàn tí ó bá ti kó nira bẹ́sìn tí ó sì kó nira báwọn gẹ́gẹ́ fún ara rẹ̀ dẹ́mọ́ láìsí méjì kò sí àbúrú lè bẹ́ẹ̀ inṣàlá àtúmọ̀ tẹ̀síwájú ó lè dájú pé èyí tí a fi bẹ̀rẹ̀ ní next week pé ilé a ti súnmọ́ ọlọ́kùn dẹ́mi wá sí o kàṣẹ́dúnlẹ̀ láyà àti àlàáfíà ó ní ẹ̀kọ́ nípa ah, ọdún iléyá tí ó súnmọ́ wa tí ó tí a fi bẹ̀rẹ̀ ní insha Allah síra tí a máa lò àti ibi ká ti mú ìdánilẹ́kọ̀ọ́ ìpàlẹ́yàwá wọ́n padà lè sí online insha Allah wa sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallam